lẹ́yìn tí àgbègbè dáríbà sí àtẹ̀sí jáde ní ìpínlẹ̀ àwọn obìnrin ọdún ìdáwọ̀ dáríbà àkọ́kọ́ máa jáde láti ilé ìjọba ní ọmọ ọkọ̀ ẹ̀yọ́kọ̀ ní ìlọ́kọ̀ lórí ìrìnàjò lórí pé ìyẹn ṣẹ́kù sí ara rẹ̀ láti ní ká máa dábẹ́rẹ́ fún ọmọ ọkọ̀ lórí sí àwọn ìbẹ̀rẹ̀ fún àwọn ẹ̀ẹ́dẹ̀bẹ̀rẹ̀ lójú ló ń láti. wọ́n ní kí ni ìyàtí káàpù lọ́wọ́ ìlú fáìlì ìlànà ọ̀nà ìlànà ẹ̀yẹ ìsìláàmù fẹ́ láti bá ní ìlànà lẹ́yìn tí òbí wà wà. ọlọ́wọ́n bá ní والله لا يطلقون أولادهم أولادي كان غير من أراد أن يقيم ṣe tó ń kúrẹ́ ìrẹ̀lú yóò lórí wọn òṣèlú ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin lórí láwọn ọdún àìjẹ́ wọn ọdún mẹ́rin ọlọ́run ti sọ pé ọmọ mi dá bẹ́ẹ̀ ìgbà ìgbà àwọn ọmọ mi lọ́rùn kò sí dáhà ìdá kan lóògbà nítorí rẹ̀ tó jẹ́ nínú rẹ̀ ẹ̀ owó ti dá fún òkú dá ìlú. tó lọ́rùn kó wáyé wáyé ẹ bá tún lóyún lóyún yẹn àmọ́ ká ní àbẹ́ fún wọn ní pẹ̀lú àwọn ìgbà kan dá olóògbà báyìí ìyẹn sì náà yẹn ní ìṣòwò ọlọ́run báyìí látàlá bí ọlọ́run ẹ̀ ọlọ́run bá fún ọdún kan ọlọ́run ẹ̀sán tó ọlọ́run bá fún ọdún kan ẹgbẹ́ yìí tó ń bọ̀ ọ̀fẹ́ lọ sí ẹ̀má ti kẹ́ sí ẹ̀mọ́ lọ ìjọba ọmọ ọmọ ọ̀la rẹ̀ ìjọba ọmọ ọlọ́run ọmọ ọ̀la rẹ̀ wọ́n yóò dára ìjọba ìjọba ọmọ wọ́n yóò dára ìjọba ìjọba ọmọ ẹ̀dàgbọ̀sẹ̀ ayébùsẹ̀ ọ̀la ìdáhùnsẹ̀ yẹn níbi iṣẹ́ ẹ̀dàgbọ̀sẹ̀ náà rọ pé a lè ṣe fámílì ìdáhùn pẹ̀lú káwọn máa súnmọ́ ìyàwó wa láwọn àsìkò òkúlẹ́sùn àdókúlẹ́sùn òkúlẹ́sùn káyà látara sí abẹ́bí gáàmù kí àyàn lè ṣe láti fi fẹ́ ojú àwọn èèyàn òkú kí ẹ sàbílò sí àní àlàáfíà arábìnrin rẹ̀ lẹ́yìn ìjọba pírísà méjì mo máa lo rọ́bà olóòfin lọ́lọ́ wọ́n sì ní ọ̀gọ́rọ̀ sọ́ọ̀tì sọ́ọ̀tì tó wá lórí ìjọba ọmọ bí ọfẹ́ pàánù tó máa lọ́wọ́ ọfẹ́ lórí àti àtàkàlẹ̀ àwọn ọ̀bẹ̀ ní ẹ̀ẹ̀ Ọlọ́run jẹ́ muslim professor nínú àkọ̀rọ̀ wọn ti dàbílọ̀ kárí àgbá ti ṣe obìnrin ìlú tí wọ́n wọ́n ti ṣe Ọkọ̀ bèèrè ìyàwó bèèrè fún ọmọ òun lẹ̀, ọkọ̀ náà bèèrè àsìkò lásìkò àì, àwọn ìwé bèèrè ìfọ́sùn arákùnrin ṣe ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run bá ní ó fi obìnrin lẹ́lẹ́kọ̀ọ́ parí ó tó súnmọ́ ó ní àgbọ̀dọ̀ súnmọ́ obìnrin láì súnmọ́ ẹ̀ ọ̀kan tó yẹ màá tó tún lè sáà àti màá yìí ọlọ́pàá láti ẹ̀sẹ̀ ọ̀pọ̀ òun ẹ̀kọ́ súnmọ́ wa àtà ìrìnàbọ̀nà títí tí wọ́n fi wẹ̀ ẹ̀yìn àgbàdo àìsà tí wọ́n bá ti wá wẹ̀ kan báyìí òun nínú ẹ̀sẹ̀ máa dùn lọ lẹ́sẹ̀ wá bá wọn láti rẹ̀ nípa ìkẹ́ ìmọ̀ ṣe tọ́ba ti o ẹ̀ẹ́ ọ̀gbọ́dọ̀ súnmọ́ wọn nígbà tó láwẹ̀ tọ́ba

nígbà tí mo lò fún àjùmọ̀ wọ́n ní kí ló bá àfihàn àìmọ̀láyé. ẹ ọ̀rọ̀kùnrin rẹ̀ lọ́rọ̀ àwọn àfà kò tẹ̀ sí èmi lọ sí ọ̀rọ̀ náà ni pé onígbọ̀rọ̀ lọ́lá ìpàdé ìbá àmọ́ gani àti mọ́mọ́sá látara wọ́n bá jẹ́ kọ̀ọ̀kan ẹgbẹ́ ni wọ́n lọ́rọ̀ sátà ní pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀hẹ́ nígbà tó tó bóyá àjùmọ̀ àbí ìgbà ọ̀dọ̀ àwọn àfà àwọn tí kò ní pé tí ọ̀bá jẹ́ àjùmọ̀ pé ọ tí bá jẹ lọ àmọ́dá àmá ẹ̀rí mú ẹ̀dá àmọ́dá ẹ̀rí káfí lọ́nà ọdún rẹ̀ kan lọ́dún sí ètò ìwà ló tó bá ti kàn àwọn sàgbàdá mi. Làwọn ẹgbẹ́ àwọn olùdíje ìbátanlódì ọkọ̀ wọn nígbà tí ó ń kó ṣe ó ṣàìsàn wọn àti wọn àti ìfúnpá ìdájì ìdájì láti rí fún àìsàn láti fún ìgbà. Ẹ consultation àti àlàyé ọjọ́ ọ̀fẹ́. Ṣé ọ̀nà tó lè gbà wá àdébìsíṣà àwọn ohun mẹ́lẹ̀ ṣe ìlẹ̀ nìkan ó kù kan ní kẹfà ìyàwó ní lẹ́yìn kẹfà sọmọ ní ìjọba pé ẹ̀yìn ẹ̀lẹ́ kí ìṣẹ̀lẹ̀ ọ̀gẹ̀ ní ẹgbẹ̀ṣẹ̀ bá ẹ̀lẹ́ wà máa ṣe ọ̀rọ̀ àgbàbà ní àwọ̀ òṣè ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ń ju tí ẹ̀rẹ̀ tó wá wá ẹ̀lẹ́ Ọmọdé kò fi ló ń fi yọ́ ma wá ma wá ma bá bá kó jáde ní ọ̀nà àti wọ́n ti bá. Ayọ́ ma lọ sọ orí ìṣẹ̀lẹ̀ pé àìlera ní máa ń bọ́ ìgbàjọ́ wà jáde ìjọba lórí fún ayé yàtọ̀ sí ní èyí tó máa bẹ́ẹ̀ sàrẹ́ fún ṣe fún mọ́tẹ̀lẹ̀ lérò àsìkò tí ẹ̀nà lè ọlọ́run sí ẹ̀nà lè sọ wọn lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tó kọ́kọ́ ọkọ̀ ọ̀rọ̀ tó lọ fún já lọ́dọ̀ lọ kálẹ́kà wọn lè sọ pọ́ sí òbí lọ́wọ́ wa pariwo mẹ́rin àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ ìmúkọ̀ nílẹ̀ lọ́wọ́ fi fọ́ ayé jẹ́ ó lè wọ́n fẹ́ lọ́dọ̀ ẹ̀yẹ́ ní ìbẹ̀ ẹ̀nà ọmọ alákọ̀ọ́sà ní gbogbo ẹni wọn sọ náà wọ́n ní ọ̀gbìn tí ó ti kọ̀ sí ìlú ọ̀ṣọ́ rẹ̀ náà wọ́n tó yẹ kọ́ńtù kàkọ́ńtò ní àdúgbò àlẹ́kọ̀ọ́ àwọn ẹ̀yìn rọ̀mọdọ́n àti àbí àṣà ìbẹ̀rẹ̀ rọ̀mọdọ́n lábẹ́

Àmọ́ tó máa ń pè ṣàwádìí bẹ́ẹ̀ sáré ìgbà àkọ́kọ́ bẹ́ẹ̀ ọ̀gbẹ́ wọn ọ̀pọ̀ àwọn olóyìn ẹ̀ẹ́dẹ́ ìṣòro ọ̀pọ̀lọpọ̀ ìgbà àgbàdá tó náà wọ́n ti jáwá ìjà. Wọ́n ti jáwá ìjà ìgbọ́n tí a máa ṣe àwọn ẹ̀rọ àwọn olóyìn Oye,

ìyẹn kọ̀ọ̀bá wà ní ẹ̀sìn ìjọba wọ́n sọ̀rọ̀ lọ pé owó rẹ̀ ti báyìí láti ọmọ rẹ̀ lọ́sàn tó ti di láti ìjọ ọmọ ló pè ká ọ̀gá tó bàjẹ́ owó rẹ̀ ti di one thousand naira àwọn ń ṣe pẹ́pẹ́ ìpẹ́pẹ́ àwọn tó ń sọwọ́ ìgbé láàrin ń sòwò ń mọ́ wọ́n ma gámbé lára mù wọ́n ma yúkúrì wọ́n ma ìrìnbá lára mù wọ́n mọ́ tí ọtí láti ọtí láti tó tẹ̀sọ̀ tí wọ́n bá lára mù kákọ́lé àtẹ́wọ́ máa kà wọ́n ẹ̀rẹ̀ ká máa gbólọ́wọ́ àtẹ́wọ́ lóṣù wọn wọ́n lára báwọn ẹ̀rẹ̀ lọ́dọ̀ òkú àwọn ẹ̀rẹ́ tẹ̀sọ̀ ní ayé gẹ̀ẹ́sì ojú ìrẹ̀ kákọ́lé tó àyàfẹ́fẹ́ aṣọ ọkọ̀ ìránṣọ rẹ̀ nípa ọkọ̀ mẹ́rin mẹ́fà lọ́dún máa ọlọ́rin ọlọ́rin sáyẹ́ǹsì àyẹ̀lẹ́wọ́ ìbájúbára àti àyẹ̀fẹ́fẹ́ ìyàrẹ́sọ tọ́lọ̀ ní sẹ́sọ̀ ìrìn Àwọn akọ̀kọ́ àwọn ìdámọ́ láwọn ọmọ orí ṣòwò náà máa ń lọ ní ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ìdámẹ́jì ló máa fún ọ. Wọ́n kà máa ń kọ̀kọ́ púpọ̀ ó lọ sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ìgbọ́nà rẹ̀. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ẹ̀yẹ́ máa ń ṣe òun tó bá ṣòro kí wọ́n bá ṣe ìgbìyànjú

inú wọ́n lè wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ ìtàlẹ̀ ọ̀rọ̀ àti ẹ̀mà ní àdìsẹ̀ yìí.

àpọ̀ àpọ̀ àjẹ̀sẹ̀ máa lé àpò èèyàn wọ́n ti gbáwọ́ mẹ́wọ́n tẹ́lẹ̀ ti pé èdè nílẹ̀ yọ̀ fún sádọ̀rà ẹlẹ́bìnrin tọ́lẹ̀tì àwọn àjẹ̀sẹ̀ ń gbé o tẹ́wàá ní fẹ́wọ́n bẹ̀rẹ̀ ní sísùlá ọlọ́wọ́n fi gàdá sáàrin àti wọn lè ní lẹ́sùn tẹ́wàá lẹ́láwọ̀ ìní àwọn olùkọ́ ìrìnlẹ̀ fún sí ìjọba tọ́lẹ̀ àwọn àpò àjẹ̀sẹ̀ àwọn àpò rẹ̀ mẹ́rin ẹ̀kọ́ ìrìnlẹ̀ èèyàn láti kọ̀. Wọ́n ti lè bóbèrè lóró láti kọ̀ lórí ìwádìí lára rẹ̀. Ẹ̀wọ́n ti fọ́kùnrin láti kọ̀ ló pé èyí tí wáyé máa àrọ́ àrọ́. Ẹ̀ tọ́lọ́sí pọ̀ tọ́lọ́sí pọ̀ lẹ́yìn tí ó ṣe kàrà àti ìdíkò wọn lọ́wọ́ òkú lọ́wọ́. wọ́n ti wọ òkú Ọjọ́ ìdájọ́ kan ló ń fẹ́ máa jà ìdájá nínú ọ̀dọ́n àwọn ọlọ́dọ́dà. Ọjọ́ ìdájọ́ kan ló ń fẹ́ máa jà ìdájá nínú ọ̀dọ́n àwọn Bí ẹ̀yìn máa ń kọ́ mọ́gbà láti wé ìyá náà jẹ́ tó, títí náà wọ́n ní àwọn láti ní ìṣe ṣíṣẹ́ wọ́n ní àwọn lọ́dọ̀ sábà ìṣòwò wọ́n ní ajá ìṣe àdìrúdú máa fẹ́ kí ni wọ́n ní tó báwọn láti fẹ́ ráyè tó wọ́n ti káwọn lè gbọ́ ní náà. wọ́n ṣe ajá nínú ọ̀dọ́lé tí ajá wà ní kọ́mpà ọ̀dọ́lé tí ajá wà nínú ìdè. ìṣẹ̀lẹ̀ bá jẹ́ ẹni tí máa ń da tí máa ń dẹ̀dẹ̀ ó lè máa já dẹ̀dẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ àìlè máa já kọ́ àmọ́ wá ní ilé náà pẹ̀lú wà nínú ẹ̀sìn gẹ̀gẹ̀ tẹ́wà sí darí oko ẹ̀lẹ́ ẹ̀rù jílẹ̀ ẹ̀sìn ilẹ̀ ọmọ ẹ̀mọ ló jẹ́ sọ́nà ilẹ̀ ẹ̀mọ ló jẹ́ tẹ́wà sí lọ́wọ́ ẹ̀rù ọ̀pàdà ilé ìwọ̀lẹ́sẹ̀

ọmọdé wọ́n mọ̀ra ní gbogbo wọlé tó ṣe ara àpàrí ẹ̀yẹ torí pé màdíjì máa jáde ọmọ tó ṣe ọmọ ọ̀rọ̀ màdíjì yẹ ọlọ́pàá àlá orí ẹ̀ẹ́dẹ́gbọ̀n mẹ́kùnrin rẹ́sìdẹ́sì ọ̀rẹ́ látọ̀dọ̀ aláṣọ́hánà ọ̀tà aláwọ̀ dá gbogbo ọgbẹ́gbẹ́ ní ìmọ̀ rẹ̀ ẹ̀ẹ́dẹ́ ọ̀lá èyí yọ yóò ní jáde lẹ́kọ̀ọ́ tí eré fún mi ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ dáadáa lẹ́yìn náà kò sí lọ fún àgbẹ̀ ìmọ̀já lọ́wọ́ eré lágbàdà yóò ti fi fẹ́ láti má dàgbà bẹ́ẹ̀ ẹ̀lẹ́ pàfọ́m dáadáa ẹ̀lẹ́ ìgbàláda ó jẹ́ bá tó mọ́yà wọn dáadáa ẹ̀mọ̀ pọ̀láda àwọn bàbá ti rà lẹ́yìn olú ọlọ́pọ̀ Àyá ìdí àwọn ọmọ ìyàwó rẹ̀, ìyọ́n tó ń gbọ́ ìmọ̀ ìyàwó rẹ̀, wọ́n á ń fọláyà lẹ́yìn ọgbà lọ́gbà. Adébìnrin wáyé ló sọ aláàmú ló fi bẹ̀rẹ̀.

ibùgbà etí mọ̀ pàlẹ́tọ́ ní pé èmi náà kọ́ ọ̀dẹ́ mọ̀ mọ́lẹ̀ àmọ́ nínú ìpìlẹ̀ ìtàbọ̀ aláfẹ́ ìjọba ṣẹ̀ríà tí mo sì tó bá dárúrọ̀ wọ́pẹ́ ágbìlá ìwà ayà àti ìwà rọ̀súlì fún fún sẹ́sà àjò ọlọ́run ní sẹ́sà àpàdé bìbìrì ẹwà ní ẹwà fi ẹ̀ẹ́sẹ̀ láàpàá àjọ́rò tẹ́wọ́n ìbàdé bìbìrì ẹ̀ẹ́sẹ̀ ẹ̀sìn kó ní ìlànà ìgbésẹ̀ ìgbàlódé ẹ̀sìn ìgbèrí tí wọ́n ti ṣe nígbà ńlá kẹ́lẹ́ ẹ̀kọ́lẹ́ lọ́kọ́lẹ́ mọ́ ẹ̀ wà láti máa ẹ̀rọ ìgbà ẹ̀sìn kó ní ìlànà ẹ̀yẹ fọ́nmọ́dé pé ẹ̀sìn kábọ̀ ẹ̀sìn ní láàrin wa náà wájú wáyé àgbọ̀n ẹ̀sìn ìdájọ́ pàtàkì lé àgbè lọ́kọ́ ìṣẹ̀yà ṣẹ̀yà ọmọ wa ti kí ni àwọn ọmọ wa fẹ́ẹ̀ ẹ̀rí kan wá sí ẹ̀nìkan ó gbà nígbà àtẹ́bí tó ṣe ọ̀dá àwọn tó wá fi àyè dábí ní àti ìṣẹ́ dábí kọ̀rẹ́tì ìṣẹ́ ọdẹ ọdẹ ẹ̀bà tó àtìláàmù jẹ́ òṣèlú bá tó àtìláàmù jẹ́ tó ara wọn nínú ọ̀pọ̀jẹ́ ẹ̀yẹ́ tó ó ti ẹ̀fẹ́ bá ní ẹ̀rí ìfọ́sọ̀ fún ìjọba nítorí ìtọ́sọ Muhammad sallallahu alaihi wasallam òun náà ni ẹni tọ́gbà ń lò sábà fi fún àtà àti orí ní láyé àti lọ́wọ́ ẹni kan gbọ́dọ̀ wá fẹ́ dàbù ní bí ẹwọ́n kọ̀pẹ̀ títà wọ́n ìfọ́sẹ̀ ọdẹ̀ ìpínlẹ̀ kọ́ ìdá lábẹ́ ìjọba ẹwà lónìí kò sí kọ́ọ̀tù pẹ̀lú lámìpọ̀ kan tó wà fún kẹsí tẹ́lẹ̀ èyí ọmọkùn tẹ́ èyí òtẹ̀ nínú ìpínlẹ̀ sí wa Muhammad ó ti

ẹ̀sùn táwọn láìpẹ́ abẹ́ ìgbòho ń gbára òjú àti láti ìṣẹ̀lẹ̀ náà ìmọ̀ títọ́ wà lábẹ́ ìṣẹ̀lẹ̀ àti ẹ̀gbọ́n òjú tẹ́sẹ̀ ẹ̀ẹ́fà àti ẹjọ́ wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ wọ́n wá sí wọ́n tí èdè péré ẹ̀dá òjú èdè tí wá ẹ̀ẹ́ èdè wọ́n mú tó yẹ wèrè ọwọ́ bẹ́ẹ̀ ìjọba ìjọba tó máa tó ṣe lábẹ́ ìjọba ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá Báyìí ló ra káàkiri àti máa ń ṣe ẹgbẹ́ ìgbìmọ̀ tó lára àti pé kí a lè ṣe láti fi lẹ́yìn àbúrò ẹlẹ́wọ̀n tó ó bẹ̀rẹ̀ òwe bó bá ti mọ́mù sí yọ padà kúrò fọláfíì náà yọ padà kúrò kúrò ọ̀la yọ padà kúrò lẹ́yìn náà dáa ilà ìjọba wà ní àwọn ìlàṣẹ ní kàlàkà mọ́ ìbò lọ ọ wà láwọn ìṣe máa sọ ọgbọ́n ìlú wọn gbogbo ẹni tó bá fẹ́ lọ sí láti tó ti fẹ́ mú fòkùsọ àbí ó ti fẹ́ mú wọn lè tó ti jẹ ẹni pọ́sẹ̀ ẹ̀kọ́ wọn àti láti wọn láyé yọ ẹ̀mí ọkọ̀ ìlú ọkọ̀ wọn lò adékùn ilé um- ah, ó tó wáyà bẹ́ẹ̀ náà wọ́n sàrọ́ òbí láàrín ṣe lọ́wọ́ rẹ̀ àwọn òbí káyí máa ń ta ìtàná ẹ̀ ló ṣe ìmọ̀ láti ẹ̀sìn náà ẹ̀kọ́ ní tó ẹni láti ẹ̀sìn láti ẹ̀sìn láti ẹ̀sìn láti ẹ̀sìn láti ẹ̀sìn láti ẹ̀sìn láti ẹ̀sìn lẹ́sọ̀ ọ̀pọ̀ ìwọ̀n ẹ̀ ó sì kókò wọ́n ní kí ni dáàbò láàrin áfíríkà yìí àti láti tó ìgbọ́n áfíríkà yìí àti fájì Àwọn ilé ẹ̀rọ máa dé àwọn bí i ọdún ṣe ìjọsìn àwọn christian ọ̀tà ìmájọ́ ṣe ìjọsìn ọ̀tà ìmájọ́ lọ́wọ́ wá ìwọ̀ wá wà fún ọ̀tà ọ̀tà pàdúrà ní àwọn ọgbà wọn ẹwọ́n káyà ẹ̀ tó bá ń lè mọ́jà wọn ló ń kọjá tó bá ń lè kọjá àwọn tó bá ń sọ pé ìwọ ni wọ́n mọ̀ wá ní ọ̀sọ̀ọ̀sọ̀ ẹ̀rọ bí bí wọn náà lọ ẹgbẹ́ yàrá ìjọba ìjọba tó ti gba bọ́ọ̀tà sí ẹ̀ha eléyìí òun náà lọ sí ọwọ́ kẹ́lá mẹ́rẹ̀ wọn lọ́wọ́ ní ìjọba lẹ́yìn ẹ̀sìn wọn òun lẹ́jẹ́ sọ̀rọ̀ ọ̀nà wọn láti máa gbé inú ó sì máa dùn láti máa dùn pọ̀lá nígbà àwọn fẹ́ sọ ẹgbẹ́ ẹ̀kọ́ òun lọ lè wọ́n lọ lè rí ẹ̀ẹ́mọ̀já orí táàjẹ̀ káwọn lọ lè ṣe ọ̀rọ̀ ọ̀pẹ̀lú àwọn ọmọ ilé kò ní ìpàdà dáwọ̀dù ọ̀rọ̀ wà láàpọ̀wà pẹ̀lú ọmọ ìwọ̀n ọmọ ìsìláàmù ọmọ ìsìláàmù ọmọ obìnrin ọmọ السلام عليكم ورحمة الله وبركاته